padà sórí ètò Ojúmọ́ Ire ah, níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ́mí gígùn àti àlàáfíà jáde ohun tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ látàárọ̀ náà ni àìsàn ibà àti àìsàn ibà pọ́njúpọ́ntọ̀ níbo làwọn ti ń sọ̀rọ̀ náà ṣe bórísun ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe mo ní àwa kì í bá wọn wo ìrà kan tí kò bá lẹ́yìn nínú gbogbo ìrà tí a máa ń wọ̀ ohun tá a máa ń ṣe ní eh, eh, orí tẹlifíṣàn wa Orísun yìí mo ní ó ń kọ́ni lọ́gbọ́n ó ń fúnni lóye ó ń fúnni nímọ̀ à ó ń tún lè ṣe ó ń tẹ́bí ṣe ó ń tara ṣe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò yìí èmi òkùnkùn ń dá wa látàrọ̀ tó bá yẹ pẹ́yìn tiwa pẹ̀lú mi ni ẹ sì máa rí oríṣiríṣi ọ̀rọ̀ tí à ń sọ àfomijoro omi tí rọrọ ọgbọ́n tí a sì ti rí kọ́ lórí ibà pọ́njúpọ́ntọ̀ àti ibà fúnra rẹ̀ tanimọ̀ àwájọ ń sọ̀rọ̀ tájọ ń ṣàtótó nu ẹ̀ látàárọ̀ àwọn náà ni Dr. Taiwo Emmanuel orúkọ tèmi ò yí padà Foyeke Inaolaji lórúkọ mi ìwọ tí wọ́n fẹ́ gbádùn wá sí lọ́nà kan òjọ̀ kan ni mo ní kó má gbàgbé lọ sí títà wa àwọn media eh, mídíà wa kó lọ síbẹ̀ kó lọ sí twitter kó lọ sí facebook wa kó lọ sí instagram wa wá rí wa wò bí idán bí ìran à ń tẹ̀síwájú dr Emmanuel Taiwo tá wo wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún ló máa ń bí ọmọ sílẹ̀ tó yẹ pé wọ́n ní àìsàn pọ́njúpọ́ ibà pọ́njúpọ́ntọ̀ yìí ló ń ṣe àwọn ọmọ wọn kí ló fà á gan. ẹ ṣe ohun tó ń fà á òun ni wípé nígbà tí tó wà nínú oyún ọmọ yẹn ẹni yẹn ti lè obìnrin yẹn á ti ní àrùn ibà tí ò lọ fún ìtọ́jú torí ohun tó bá dé bá ìyá òun náà ló máa dé bá ọmọ inú ẹ̀ hmm. torí ẹ̀jẹ̀ because ẹ̀jẹ̀ kan náà ni. ni wọ́n jọ ń lò. wọ́n jọ ń lò. Hmm. so tó tí kò bá lọ fún àyẹ̀wò tí àyànmùyànmù ti jẹ́ tó ti wà infected ọmọ tó bí náà ó máa wà infected hmm. so tó bá dẹ̀ ti bí ọmọ yẹn kalẹ̀ tó bá yẹ pé ọmọ yẹn náà ti wà infected ohun tó máa ṣe ni pé ní ayé àtijọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí àwọn bàbá wa ń ṣe ní ayé àtijọ́ wọ́n á ní wọ́n máa ṣe eh, ìbẹ́pẹ tí ò pọ́n wọ́n á rẹ́ sómi lóòótọ́ àwọn kíní wọ̀nyẹn ń ṣiṣẹ́ oní ó ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ but lóòótọ́ nípa ìlànà ti medical wọ́n máa drain gbogbo ẹ̀jẹ̀ torí gbogbo ẹ̀jẹ̀ yẹn ti wà contaminated hmm. wọ́n á drain gbogbo ẹ̀jẹ̀ yẹn pátápátá wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá fa ẹ̀jẹ̀ míì sí lára wọ́n á dẹ̀ fún ní ìtọ́jú tó péye. dókítà tó bá wá fẹ̀jẹ̀ míì sí lára ṣé nítorí ìbéèrè táwọn ará alẹ́ lè máa béèrè nínú ọkàn ara wọn tí mi ò tá a lè gbọ́ èmi ń béèrè lọ́wọ́ yẹn gbọ́ ẹ ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ pé ha tó bá wá fa ẹ̀jẹ̀ yẹn kúrò tó fà mí sí ṣọmọ yẹn ò ní kú. ẹ kò sí ní tó máa ṣe ọmọ yẹn ọlọ́run náà ló máa dá sí i ṣùgbọ́n àwa ń gbìyànjú ṣùgbọ́n ọlọ́run ló ní dédé lọ́wọ́ but a make sure pé a du ọmọ yẹn tó dẹ̀ máa wà láàyè ní agbára ọlọ́run. ẹ̀ẹ́ mo máa kan tilẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni èmo tiẹ̀ nìkan lára tó yẹ pé ó ṣojú mi dáadáa kò tí ẹ̀ ń ṣojú mi ọmọ àbúrò mi gan ti ẹni nígbà tó máa bí ọmọ yìí ìyẹn ni mo fi mọ̀ pé ah ọlọ́run ó kú iṣẹ́ o dókítà ń gbìyànjú lóòótọ́ ọlọ́run ló ń ṣe ìwòsàn ọmọ ìbọn ṣe bí sílẹ̀ yìí gbogbo ara yẹn ló ló ló bí àfi bí aṣọ yín yìí ohun tí a dẹ̀ rí ni wípé wọ́n fa ẹ̀jẹ̀ yẹn kúrò wọ́n fa ẹ̀jẹ̀ míì wọ́n fà á sí ọmọ tí mò ń sọ yìí ó ti pé ọmọ ọdún bíi mẹ́jọ báyìí o tó ti ń sáré kiri kí lẹ̀rù tó ń bà yín kí ló dé tẹ wá fi sọ pé ẹ wà ní ṣe ìtọ́jú tó tó fún ọmọ tí ẹ bí ẹ máa máa sáré kiri ṣé ẹ̀yin kọ́ lẹ lẹ̀mí ẹ ọlọ́run ló lẹ̀mí ẹ ẹ jẹ́ kí àwọn dókítà yìí ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe lára wa lára ọmọ ẹ wá wò ǹjẹ́ ó ní àwọn abẹ́rẹ́ kan tí wọ́n máa ń gbà tí wọ́n bá lóyún tí ó lè jẹ́ tí ò ní jẹ́ kí àìsàn yìí kó ta lé ọmọ yìí náà ọmọ inú wọn yìí lára. òun náà ni mo fi sọ wípé tí wọ́n bá ti wà nínú oyún yẹn wọ́n gbọ́dọ̀ máa lọ fún clinic wọ́n gbọ́dọ̀ máa lọ fún check up every clinic day ìyẹn ni pé a ti mọ level tí ọmọ yẹn wà àti bá yẹ pé àìsàn mìíràn ti wà lára obìnrin yẹn wọ́n á lè mọ irú ìtọ́jú èyí tí wọ́n máa fún kí ó tó bímọ hmm. kó má bàa ní wàhálà tó bá bímọ. tó ìwọ obìnrin tó wà nílé tó wà ní ipò ìlóyún báyìí tó wá rè pé ẹ wò jàre mi ò lè gba o mi ò lè lo o mi ò lè ṣe kinní o tó bá fẹ́ lomi lóògùn gan á sọ sínú á nílò òun á fi sínú ẹ̀bà tàbí kóun fi sínú àmàlà nítorí pé òun ò ní lè gbé mi owó kan náà mo sì ń pa o ọ̀rọ̀ àṣàmọ̀ yìí náà ni mò ń parí pé pàǹpà rẹ̀ ó lóun pajá tó o bá tiẹ̀ rántí ti ara ẹ̀ rántí tọmọ tó o bí tó fẹ́ bí sínú ayé nítorí pé o mọ̀ bóyá òun ni gọ́vínà ọ̀la o mọ̀ bóyá òun ni Eh, president ọ̀la ó mọ̀ bóyá òun ni senator ọ̀la nítorí náà ní àkókò tí a wà ní ipò ìlóyún yìí ẹ jẹ́ ká máa ṣe ìtọ́jú ara wa lọ́nà tó péye tá a bá ro ta wa ara wa ẹ jẹ́ ká ro ti ọmọ inú wa àwọn abẹ́rẹ́ tó yẹ ká gbà ẹ jẹ́ ká rí i pé à ń gbà á dáadáa àwọn èyí tó yẹ ká gbà lóṣù mẹ́ta èyí tó yẹ ká gbà lóṣù mẹ́sàn gbogbo ẹ̀ ní ká jẹ́ ká gbà kí ọmọ tó wà nínú wa kó lè ṣe kí kó lè ta kébékébékébékébé ẹ dókítà ẹ bá mi gbà àwọn aráalé ní ìmọ̀ràn àti ìyànjú kí ni wọ́n lè máa ṣe ọ̀nà wo náà lè gbé gbà tí àwọn àìsàn yìí bá ti dé àti kí náà lè ṣe ká lè dẹ́kun ẹ̀ kẹ́ bá mi gbà wọ́n ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí dókítà. ẹ ṣe ẹ̀yin aráalé tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ ìmọ̀ràn mi sí ni wípé self medication is bad. ẹ sọ yorùbá ẹ sà ká má ṣe máa tọ́jú ara wa lọ́wọ́ ara wa pé wọ́n máa ra oògùn báyìí máa ra oògùn eléyìí máa fi tọ́jú ara mi rárá o torí pé implication ẹ̀ kò da rárá hmm. tá a bá lo oògùn àwọn oògùn tí ò yẹ ká lò ó lè lọ ní ó lè cause side effect ní future ó dẹ̀ lè destroy womb wa tá a bá ṣe self medication so a gbọ́dọ̀ tá a bá rí àmì kámì tí kò yé wa tá ò rí rí ah the first thing tó yẹ ká ṣe ni pé ká lọ sí ilé ìwòsàn láti lọ ṣàlàyé fún dókítà dókítà ló mọ wá fún ẹ ní ìwé pé òkè o lọ sí lab báyìí báyìí lọ ṣe test kó mú result padà wá wọ́n á lè mọ irú treatment tí wọ́n máa fún ẹ ṣùgbọ́n self medication tó bá ń ṣe òun para ẹ̀ sáyé díẹ̀ díẹ̀ díẹ̀ because àwọn oògùn yẹn á ti ó máa ti destroy intestine womb gbogbo system èèyàn in the future tí a dẹ̀ mọ̀ so a gbọ́dọ̀ kíyèsára a gbọ́dọ̀ máa lọ sílé ìwòsàn a gbọ́dọ̀ máa tọ́jú ara wa dáadáa má dúró kí nǹkan ṣe é kó tó lọ sílé ìwòsàn hmm. ṣùgbọ́n kó lọ tọ́jú ara ẹ̀. Eh, dókítà ẹ ṣeun ẹ kú ẹ kú atótónu wọn ohun tí mo fẹ́ wá sọ fún ìmọ̀ràn tí mo fẹ́ kẹ́ bá mi gbà wọn olólùfẹ́ mi nínú ilé àwọn tán fẹ́ràn mi tán ń wò mí tán ń gbádùn mi lọ́nà kan òjọ̀kan eh, kí lẹ fẹ́ sọ fún wọn nípa àgbo nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé wọ́n fẹ́ wọ́n máa fẹ́ràn àgbo àti gba abẹ́rẹ́ sápá àbísí ó jẹ́ ìṣòro àti lóògùn oníhóró yìí ó jẹ́ wàhálà tí wọ́n tiẹ̀ máa ń sá lọ hospital ìmọ̀ràn wo lẹ fẹ́ bá mi gbà wọ́n lórí ẹ̀. ẹ ìmọ̀ràn tí máa gbà wọ́n òun ni wípé lákọ̀ọ́kọ́ ní ayé àtijọ́ àgbo ewé àti egbò òun ló ń ṣe pọ̀ tó ń mu tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa nígbà yẹn àgbo iṣẹ́ ọ̀tọ̀ iṣẹ́ oògùn ọ̀tọ̀ iṣẹ́ abẹ́rẹ́ ọ̀tọ̀ a ò gbọ́dọ̀ máa lo overdose o gbé àgbólẹ̀ o kó oògùn o dà á sẹ́nu o fi àgbo o fi àgbo wow that is overdose eléyìí tún lè cause damages ní inú wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ because téèyàn bá téèyàn bá murú kọ báyẹn inú abẹ̀ sì máa ń abẹ̀ sì máa develop a, lot of symptoms ní ara ẹ̀ ṣùgbọ́n tó bá pé àgbo fẹ́ mu mu àgbo a ní kò dáa o tó bá dẹ̀ yẹ pé oògùn ló fẹ́ lò lo oògùn tó bá jẹ́ pé abẹ́rẹ́ náà ni gba abẹ́rẹ́ ṣùgbọ́n èyí tó burú jáì òun ni pé kẹ́ fi àgbo kẹ́ fi lo oògùn kẹ́ sọ pé ah kò sí nǹkan kan tó bá ti dà lura báyìí mo ti wà òkè irọ́ ni o ó ń pa ẹ́ díẹ̀díẹ̀ sáyé torí eléyìí ó burú jáì a gbọ́dọ̀ máa fi àgbo lo oògùn tó bá yẹ pé oògùn la fẹ́ lò ẹ jẹ́ a lò ó tó bá yẹ pé àgbo náà ni ẹ jẹ́ ká mú tá a bá ń ṣe léyìí à ní wàhálà. ẹ bó ẹ ṣe gan-an mi ò dá ẹnikẹ́ni lẹ́jọ́ bẹ́ẹ̀ ni mi ò dá ẹnikẹ́ni lẹ́bi ṣùgbọ́n ohun tó jẹ wá lógún jù ní orí ètò yìí ohun náà ni pé kí a gbọ́ràn ká sì jẹ́ kí a fẹ́ kí a ní ìlera èyí tó péye ká ba lè má fi ọwọ́ ara wa ṣera wa láṣẹ ọlọ́run olódùmarè èmi àti yín àní fọwọ́ ara wa ṣera wa o ẹ wá wò ó ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹja ẹja chai kódà wọn ò ní yọnu ẹ má para yín díẹ̀díẹ̀ kò sérè nínú gbogbo ẹ àwọn tó ń ta oògùn yẹn wọn á gbé sórí wọn máa gbé sórí wọn máa lọ oògùn míì ó ti expire sàbí báwo ni. bẹ́ẹ̀ni míì lè ti expire ah. wọn máa tọba ti tà fún àwọn oníwò expiring date wọn á kàn dá lóra ní so kódà èyí tá a lọ rà ní chemist gan-an ó yẹ ká ṣe kí ni ó yẹ ká kà á káwọn pé. ètò tá a bá fẹ́ lọ ra oògùn a ò kàn lè déédéé lọ ra oògùn tí pharmacist or tí dókítà wa ò bá prescribe fún wa oògùn tó yẹ pé a lè a kàn lè rà hmm. òun ni paracetamol bóyá orí ń fọ́ èèyàn even if ẹ bá lọ sí health center wọn á fún yín ọ̀fẹ́ ni ni hmm. paracetamol wọn á fún yín but ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní òròjú ẹlòmíì mi ń lọ wọn ní damilon something like that but a gbọ́dọ̀ máa lọ ra oògùn ní chemist chemist ò kì í ṣe pharmacist so pharmacists they are specialized in that area mm. so they know what to give you at a particular time so not you going there. ẹ òyìnbó yẹn ń pọ òyìnbó yẹn ń pọ. ẹyẹ kan máa lọ síbẹ̀ <laughs> ẹ máa ní mo fẹ́ ra oògùn rárá o ẹ gbọ́dọ̀ lọ kẹ́yìn. ìyẹn túmọ̀ sí pé jẹ́ ń ṣàlàyé dáadáa fún wọn nítorí òyìnbó tẹ́ ẹ dálẹ̀ yẹn pọ̀ bí ìyẹn túmọ̀ sí pé tí dókítà bá kọ oògùn fún ọ wípé oògùn tó kọ fún ọ rèé òun ló máa múwèé yẹn lọ sí pharmacist pharmacist pé nǹkan báyìí ni mo fẹ́ ra kí ṣe pé ìwọ ló máa wá lọ sí pharmacist wàá sọ pé ẹ wo orí ń fọ́ òun o ẹ̀dọ̀ ń dùn ó yá ẹ ẹ ẹ ẹ fún mi ní eléyìí ṣé mo pọ́n àwọn náà fẹ́ tajà ni. bẹ́ẹ̀ ni wọ́n máa fún ẹ torí wọ́n fẹ́ tajà ni jọ ẹ̀bẹ̀ mò ń bẹ̀ wá ni mo ń bẹ̀ wá nílé mo ń bọ́kùnrin mo ń bobìnrin mo ń bọ́mọdé mo ń bẹ àgbà ìlera yín jẹ mí ní ogún ẹ má ṣe jẹ́ ká kàn máa lọ ṣá lọ́nà kan tàbí ọ̀nà ẹ má jẹ́ ká lo oògùn fúnra wa mọ̀ pé báyìí ni mo ṣe fẹ́ lò ó ẹ jẹ́ ká rí dókítà wa èlò náà náà máa gbà lọ́wọ́ wa owó tá a máa fi ṣe ìtọ́jú ara wa láṣẹ ọlọ́run olódùmarè kò ní wọ́n èmi àti yín lẹ́hẹ̀ ẹ wá wo àròjọ́ múso lókun àti kẹ́rù wa náà à ń lọ sílé wa èmi àti Dr. Taiwo Emmanuel àjọ ń lọ sílé wa ọkùn pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ti Àbújá ẹ̀yin ti Kútọ́nù ẹ̀yin ti Òṣogbo ẹ̀yin ti Èkìtì ẹ̀yin tó ń dẹ ẹ̀yin tó kó ẹ̀yin tíbi tí mi ò lè dárúkọ mo mà ní mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé mo gbé iyán wá mo gun ẹ bá mi jẹ mo rọkà ẹ bá mi jẹ ẹ dádùn mí láyà mo ní tí n bá gúnyán tẹ ẹ bá jẹ ńkọ́ tí n bá rọkà tẹ bá lẹ́yìn ò jẹ kí ni mo fẹ́ ṣe ṣùgbọ́n torí pé ẹ fẹ́ràn mi ẹ nífẹ̀ẹ́ mi Fóyèkẹ́ Inaọlájí ọmọ yín òun náà lẹ ṣe ń bá mi jẹ ẹ ṣeun mo dúpẹ́ àníríjì báyìí lọ lónìí èmi lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ ìsẹ́yìn orò lèmi ò nílé légédé nílé ẹ̀kẹjọ nísàlẹ̀ ọgbà mo lémi lọmọ ìsẹ́yìn orò ọmọ ẹbẹ ní mo kọ ogun òjàjà kò jara ìsẹ́yìn rí ìlú ojúbù ni ó jẹnu lọ béèrè kí o tó wọ̀ ilé ẹ̀yọ kìkì ọ̀rọ̀ ni kò ṣe kìkì ẹ̀gàn kìkì ẹ̀gàn ní tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá wà yìí kìkì ọ̀rọ̀ kìkì owó kìkì ọlá kìkì àlàáfíà àti ẹ̀mí gígùn ẹ lè bá mi pàdé lórí whatsapp nọ́mbà mi tàbí kẹ́ bá mi pàdé lórí facebook Foyeke Inaolaji náà ni kò pé méjì ẹyẹ méjì kì í dáṣà tàbí kẹ́ bá mi lọ sórí instagram mi náà ẹ máa bá mi pàdé níbẹ̀ nọ́mbà tẹ́ máa pè mí sí ó ṣeé ṣe ẹ bá mi ẹ fi ti ń da òwò pọ̀ pẹ̀lú tèmi kémi náà fi tèmi dòwò pọ̀ pẹ̀lú tiyín ó ṣe ṣe bóyá ìjẹ́ dókítà ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ètò yìí ẹ ní àwọn nǹkan tẹ́ fẹ́ sọ ẹ pè mí tàbí ẹ ní ìpolówó ọjà ẹ pè Foyeke Inaolaji sórí nọ́mbà yìí zero eight zero six nine six six two three six five lẹ́ẹ̀kan sí òun náà ló ń lọ lórí amóhùnmáwòrán yìí zero eight zero six nine six six two three six five tàbí etí ẹ̀wọ̀n afẹ́ mi bá dókítà sọ̀rọ̀ abẹ́fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ dókítà mi àníkẹ́ mi mí màá mọ bí a ṣe bẹ́ ṣe máa rí ara yé títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún fi pàdé mo ní ó dìgbà kan náà àwa láà máa wá ẹ̀yin láà bá láṣẹ Ọlọ́run Olódùmarè ó dàbọ̀.